gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfàánú ẹ̀yí wa kú bí àtọ́lọ́kẹ́ àmà kíra tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ bí òní ní ní ṣẹ́rọ mọ́ta ilé jẹ́ iléyà kíra bàbá wa Muhammad bin Wahab mọ́ta ilé jẹ́ iléyà kíra bàbá wa Fawzan bin Salih al bin Abdullahi al-Fawzan ṣiṣẹ́rọ òwe tí ń kọ́ wá ń pa ṣe sí àwọn kẹfẹ́rí jọun àwọn jàìríyà ẹgbẹ́ pípọ̀ tán dì sí yìí ẹlòmí ń pẹ̀rẹ̀ mùsùlùmí àmọ́ sì sí àwọn kẹfẹ́rí jọun tó wà ń gbèsè ayé rẹ̀ àbá sọ́lá ayé àwọn ọ̀rọ̀ ìfún wa ni kọ́ wà lè bá sọ́lá fún gbogbo àwọn nǹkan báyìí wáyé pé òótọ́ tó jẹ́ ayé ti Islam gbé wa lámà tẹ̀lé lámà tẹ̀lé àtàjọ́ òun ìtura bá mu nínú àwọn àtàrà àjọ òun bá ṣẹlẹ̀ àmì fine and good ọmọ ìjọba bá mọ́ káwà sọ́nù káwà tẹ̀lé bá ní nínú ẹ̀kọ́ títí wọn ìtìdá ohun aládùn áàtùl ak ìmọ̀ bá wọn ní ó wà ní dúdú sí ọ̀tẹ̀ ìtìdá ohun aládùn áàtùl ak ìtìtí àwọn ará àjọ ní gbogbo bá gbé òdòdó lọ́wọ́ wọn máa bá jà wọn ó mú lọ́tàá ìsínà àdáwọn kan lọ pé lódòdó ẹnu ọ̀fẹ́ gbọ́ ó bí wa ilé ìtẹ́sí jẹ́ ilé àlè àwọn àti pé à ń sọpọ́tù dodo ni kó mi bọ̀ lọ́dọ́ ti wá à ní ẹ̀gẹ́ǹtì dodo ó bí wa ọlọ́ọ̀bá mọ́tà sọ olùdó ọlọ́ọ̀bá alamasalatu ala'ashira na zalmiya fani ẹ̀kọ́ nima 110

كما قال تعالى لما بسبايك إن الذين يكفرون بآيات الله سيدا جو أمتون يا كفرك الله وأمي الله وبا يقتلون النبيين لسي ما يقطعوا النبي الله وبا بغير الحق لا يسجدوا يقتلون الذين يأمرون بالقسط أنت ما يقطعوا وانقع سيدادا من الناس منيا فبشرهم بعذاب عليم ẹ̀fọn ní ìròyìn kan tí wọ́n jẹ ìyẹ̀lẹ́tẹ̀ lérò وكذلك من كان في وجه الحق وصد عن سبيل الله بينا نبوب نتوقف في جد لو كن جنة نوبة لو سبحانه وتعالى جد لي هو ما فاع نياس كتواجا هو جعفر ني كانوا هو الباني رحمه الله ني láàrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè ṣílẹ̀ ní títí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níjọ àgbọn pàtó ara lẹ́kọ̀ọ́ ọmọ ilẹ̀ àzáríkì ó ní sáni òkúdáríkà mọ̀ káàmà fi wọ́jì lhak mo bá dúró tó òdò ní ṣiṣẹ́ òun náà wọnú ẹnu òfúdà ń sẹbẹ̀rẹ̀ láà kí náà kúrò náà tó lọ́ba ọ̀kátàlù kò dùn àti ilẹ̀ láà kí náà gbógun ti àbí tó ń pa àwọn tó ń kásìkò ìsọ́nà tó lọ́ba والعامرين بالمعروف تبقوا تعودون قاسي دادا وناهينا عن المنكر فننقوا أبرو فإن الآية الكريمة تتناوله آية رقم ليكم وسنو لأنه سلك مسلك أهل الجاهلية بيقدر تقول أجونا هو الجاهلية يعني وكثير جون ثم قوانينني ويكون حكمه حكمهم náà pé ìdájọ́ rẹ̀ ìdájọ́ wọn náà ni ọlọ́wọ́ bínú sí wọn lọ́wọ́ bínú sí wọn náà ni ọlọ́wọ́ bínú sẹ́ni kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá kò mùsùlùmí always ọ̀rọ̀ ọlọ́wọ́ ni máa ń tẹ̀lé pé yá ayọ́ lẹ́bí na amẹ́tẹ̀kùnlá kí ọkùnù máa sọ àdẹ̀kì lẹ́bí na àríkù sídẹ̀ fa iná sídẹ̀ pa yàhàdí ilẹ̀lbẹ̀rẹ̀ ilẹ̀lbẹ̀rẹ̀ yàhàdí ilẹ̀lbẹ̀rẹ̀ فإن الصدق قد رددوا بهذه إلى الإمة تثبيت شارمي وكان ريوب بالي وإن بر الشارمي هذه يعني إلى الجنة إسمي هو اسمه والله الجنة الله تولد ذنوبا قل وإياك والكذب أكثر أفن رفقا فإن الكذب تري رضي ريه بهذه إلى الفجور يوم تثبيت بسنو بعدين وإن الفجور بدلني يهدي إلى النار ó fi hàn ọ́nà ni ọmọ sọ̀rọ̀ ọ̀nà tó mi bó dodo ti kọ̀rọ̀ tó káwà pẹ̀lú òdodo kájà dé pẹ̀lú òdodo ìtú fi dé àjò nìyẹn ó di wa yorùbá wọn ní gbígbọ́ bá lọ lógún ọdún ni jọ́kọ̀ sí òdodo ọba òdodo yẹn náà ní kọ̀wà borí ó di wa òkú jẹ́ àlà akùnì ó lọ hàkà báàtì làbí iná báàtì kàánà jà hókọ̀ dájúdájú òdodo ti dé òkú jẹ́ àlà akùnì sọ́kùn òdodo ti dé ọ̀dọ̀ haka irọ́ máa parẹ́ ni dáa máa irọ́ lẹ́ẹ̀lẹ́ ojú ni wọ́n ti lómìnira wa ọlọ́ọ̀bà ń bẹ̀ sàánú wa mẹ́ta sàánú ló dèdè ọlọ́ọ̀bà ọlá kùránù al-iman bil ti wa pa الإيمان بالباطل ببن نورا المسألة العادية عشرة بدل مئة مثل 111 الإيمان بالجبت والطاغوت بما جاء إسبوع أتي الشيطان أنا من الجبت كمان في إسبوع يربو أتي الشيطان نقول نقول طاغوت كل من يعبد من دون الله وهو راب gbogbo tí wọ́n jẹ́ ìfẹ́lẹ́yìn ọlọ́run bá fún ẹgbà gbogbo ọmọdé fún ọ̀nà ni wọ́n pè tààgòd ọ̀rọ̀ tààrà náà lọ pé alamtara ilẹ̀lẹ́zínà yóò tó kẹsílẹ̀ mìíràn kìtàbí ọlọ́run bá ní alamtara ilẹ̀lẹ́zínà ó tó nasíbà mìíràn kìtàbí bí ó sà bí idán ni wọ́n gbàgbọ́ ọ̀tàgóòs àti èṣù ni wọ́n gbàgbọ́ ọdún tó tẹ́lẹ̀ nù àlà ìfẹ́ ni wọ́n egypt ìgbàgbé egypt kéèlà wọ́n tó bá pé ìwọ́ sẹ̀ ọ̀nà ìdán gbanagbọ́ kò jẹ́ ní ohun ti gbàgbọ́ ọ̀kéèlà ṣẹ̀tọ́ ní èṣù ní èṣù ní wọ́n egypt ìtàgóòs náà ń pè ní ìtàgóòs máa tó já wọ́dà àti ọ̀dọ́dọ̀ من تجاوز حدود قوة وتعين على نوبة في التعوز قبل نزول آية انتفت آية في القرية أن اليهود أو يهودي الذين كانوا بالمدينة أو دون يقولوا المدينة لما هاجر النبي صلى الله عليه وسلم إلى المدينة <clears throat> ماذا بس يجي في المدينة أو يهودي وتلبي كان في مدينة وديوا لم يسلم أقرأ زي المدينة kàlẹ̀mọ́ ma'áàd ọmọjọ ní agreement àwọn conditions ajọ ma gbé èyí tó ti yahudi àwọn sẹ́yìn islam àwọn ṣùgbọ́n náà bẹ ẹ̀yà ìjókòó kájọ sí agreement gbóò ní àti dáàbò bòlú yìí ẹni pé kẹ́yìn ìṣẹ́ tiwa kẹ́yìn ìṣẹ́ kálùkù máa ṣe wá dára rẹ̀ àmọ́ bọ́ọ̀ ti dáàbò bò lọ́fà pé the first constitution lágbàáyé kíkà jókòó àlàáfíà níbi ìdọ̀kọ́kọ́ sí sallallahu alaihi wasallam wọ́n ní ẹlábẹ̀rẹ̀ nù gọ́gbù yìí gọ́gbù ẹ̀bá gọ́gbù kìíní yìí bá bẹ̀rẹ̀ pé kìbèrè pé gáàsì mo ti sọ ọmọkọ sí lágbàá yìí ìwé ọ̀sọ̀rọ̀ sí fúlàní Medina ó ní wa sọ àdébì sí ní akada máa homo ma'ad ma'ad ah, lọ́jọ́ ní àdín kúrọ̀ mùsùlùm ala ala ala ikọ́ ti lọ mùsùlùm ní gbogbo ti mùsùlùm ní ní gbogbo ti wọn ó ní bìkọ́kọ́ mọ́mílá ayọ́ gbogbo bìkára kàní a ní gbogbo tí ayé ní sí gbogbo tí a ó ní wa wọ́n yóò dá sí o dá ayé lọ́wọ́ mẹ́rin mẹ́rin lọ́wọ́ mẹ́rin dá sí o anil madina àtàwọn àtàwà ájọ máa dá gbogbo madina tó ìlú gbogbo wa ni ó di kí wà á sí ní madina man kásádà gbogbo bá fẹ́ èmẹ̀ pẹ̀lú wọ́n á tẹ̀lọ ahadi alazar gbogbo wọ́n jẹ agreement báwọn kí farama anábì ní farama báwọn fọlọ́mà dọ́ọ̀kú bí nàbí kí wọ́n tọ́wọ́ anábì wá súnmọ́ akẹ́kọ̀ọ́ anábì náà ń gbáyé sí náà ń gbáyé sí ó di ìgbà wọn gbá ń gbáyé sí bí asahabi ọdún islam gbalẹ̀ sí ilẹ̀ ìdàgbà sí ẹ̀rọ ìrànlọ́wọ́ bá sí láàbà sáàbà tó ń ẹ̀rọ Quraysh bí maka àwọn olórí wọn kọ́ bẹ́ yà dé òlù wọ́n mọ̀ pé àwọn wọ́n wọ́n náà pé báwọn ṣe ní ìrànlọ́wọ́ pẹ̀lú wọn táwọn ti gbógun sí àníbi sallallahu alaihi wasallam يريدون منهم أن يذهبوا معهم على قتال النبي صلى الله عليه وسلم ni wọ́n kọ́ bá fún kíkún wọ́n gbẹ̀yà wọn àwọn jọ gbé ogun ti ẹni ìsẹ̀ sẹ́lẹ̀ wà aláwọ̀mùláwọ̀ kẹrẹ́ṣìn àyẹ́sàlò àwòláyé ọlọ́wọ́ bá sànú àwọn kẹrẹ́ṣì pẹ̀lú ọ̀yẹ́kìmọ̀ kan wọ́n á bèèrè àwọn kọ̀rẹ́ṣì wọ́n á bèèrè bèèrè wọn wọ́n bèèrè àwọn yahudi yẹn wọ́kálù láhùn ọdún máa pé ẹntùm alù kìtàb ẹni sílà lọ́wọ́ ẹni àtọ́rọ́ lọ́wọ́ ẹni ìjì lọ́wọ́ fa ayé náà rẹ̀ hàk ṣé muhammad lọ́wọ́ lórí òdodo ni àbáwà ó lè fa ayé náà rẹ̀ hàk ọ̀dà bóòsà sẹ́wà láńsọ̀ òdodo àbí ẹ̀yìn tí ẹbí àwọn wà lọ́wọ́ wa àbá àbí Muhammad tí ẹbí ẹ̀yìn ẹni tí àlọ́wọ́ náà mi tí àlọ́wọ́ ẹ̀yìn kọlọ́wọ́ náà kọlọ́wọ́ bá wọ́n kọ́ ìsáni ó di alọ́wọ́dé olódò ló wa lọ́wọ́ Muhammad sọ̀rọ̀lọ́sọ́nà amúnáhànú wà lọ́dọ̀dọ̀ ní àbí Muhammad àbáwà ó di wa قالوا ماذا أنتم عليه قالوا لا كذب ẹ sàlàyé kí lè fún wa sàlàyé kí fún wa kàrò náà ní ṣe ṣe ní a máa pàlàjò a arham a máa sọkùn wọn wá sí hajj wọ́n sí gbà náà a máa fún wa ní nǹkan a máa a máa báyìí وعما محمد صلى الله عليه وسلم فمحمد إن أسبى آلياتنا وما أبوه ثواني وعبى ديننا أجتي وعسيانني وخرب ديننا أجدادنا ويقوى يسيان بباتا عن بباوا يقوى يسيان عن بباوا وكتا رحمنا أسبتنا ويبيوا إلى يلي وا وا وا أسبع أسبع أسبع أسبع فقالوا لهم أنا يقولون يقولون أنتم على الحق أين يقولون له هم محمد على الباطل. محمد على الله هم يعلمون أن محمد على الحق وده ما تجمع بلون محمد بلون هو رسول الله هو كل سلام عليكم وأنا أقول لا عملة الأصنام ولا أوفان أنا بقى وداعم بقى مؤسوري بقى مؤسوري فوسع أودي أدوان قال لي لون بقى ọmọ eh, gbogbo gbogbo ẹ̀ náà kiri àkíyà ọ̀sán lórí ìlú àkàrà láwọ́ fi ìmọ̀ràn pé alamtara ẹ̀ ráhùn ní ìlàlẹ́rí na ó tún nínú sílẹ̀ mìíràn kìtà àwọn tí a fún ní màtíra ẹ̀ àwọn yahood àwọn afún màtíra ìlú náà lè jí tí wọ́n gba irọ́ gbọ́ tí wọ́n gba ṣìtọ́ gbọ́ wọ́tàgóòd àti títẹnu àlà wọ́n yẹ kò lónà ìlàlẹ́rí na kọfọ̀rọ̀ tí wọ́n sọ́rọ̀ هؤلاء أحدا من الذين آمنوا سبيلا كانوا إلي ممنا جوازوان أمازون تنبلوب وبلوب ممنا جوالوب ولا أدو كيف أن الله تعالى قال لا أقول لك يؤمن بالجد وبعي ربهم وبعشتهم وتعقول تجملا بل أمر موافقة في ذائر فقط بيني أو مي أو ريمي الله زي لي أهني àwọn náà gbà nù ọkàn pé àwọn ilé ìwọ́ wà nù ìsìnà àwọn láti tẹ́ wọn lọ́rùn wọ́n kà sọ lórí ahán pé àyílẹ̀ wà lórí ojú ọ̀nà àtàmáwò ìmáàna wọ́n ti pè ní ìmáàna فدل على أن الموافقة الكفار على ما هم عليه من غير إكراء إيمان بما هم عليه ولو لم يعتقد بقلبه الله أكبر فدل على أن موافقة الكفار للكفار كيف بقى تليلي عن كفر يجب أن صدوا عن كفر من سوق على ما هم عليه من غير إكراتي هو فاصلة هو فاصلة هو فاصلة أما أبقى كنت عن كفر من سيئة بجان لونا هو إيمان بما هم عليه كن إيمان قلوني لو لم تعتقد ذا بقلبه على بيان وجن في بيان وجن أكنا لو كسلوا يا هاتا بيبوتني واقبوسي لنو ọlọ́mọ sọ̀wánù ọlọ́ba ọ̀hún náà gbà ọ̀nà wà ní ọ̀gbẹ̀láàjì àsìkò tó báyìí náà mùsùlùmí ẹ̀rọ àárín lásìkò wà yìí yẹ̀kùn olóòna ọ̀nà pé nílẹ̀ ìsìlámù la yẹ kúrò láwọ káàlà kófò èèyàn gbọ́dọ̀ kèfèrí kọ́lá mọ́tò kèfèrí àti àyà àtàkìlù òfin kọ́lù àti bá rí kódà bí o ti kó mímì ẹ̀ kí ni kí wọ́n fọ́ọ̀sẹ̀ ni afáàlà afáàlù kófàr tí wọ́n ti ti àwọn kẹfẹ́rí o ti ti àwọn kẹfẹ́rí wọ́n sábàlá wa rasúlà gbogbo ọlọ́wọ́ bú ìṣẹ́ náà sẹ́lẹ̀ wọ́n fáàlà máa fáàlà tí wọ́n ti tó ṣe فإن أولا يكفروا أبرك الكفر عند أولا لدعوانا دعوانا أكيدا بركوه حتى يعلم ما في قلبه عفين تبع تبع من تبع مقبانا تبع من تبع مقبانا وهذا مضعب قلات مرجعة أما مرجعة أما قالوا وبعض نسأل الله العافية والسلامة عند لهم كتب بوقت اللوعة فالله وصف هؤلاء بأنه يؤمنون بالدكل والطاغوت أنا أريد ما كنت وبع شيطان بو تنوانا ما أن ما حصل منهم هو موافقة بالفضاء بعد يعني nítorí wọ́n ṣe yẹn wọ́n kàn fi sí àwọn kìtì lọ́nà kò bínú ọkàn wọn wọ́n ń fi kúrò mi nínú ọkàn wọn ṣe àtìkìlónà àná ọmọ kàwàfẹ́ òun mọ̀ pé mi sí làwọn ṣe wọ́n anna muhammadu sallallahu alaihi wa sallam alalhaq wọ́n fi muhammadu wọn lòdòdó láàkín hamala ọmọ kibur àwọn kí mú wọn sílẹ̀ ìgbéra gbàgbé àwọn àtẹlẹ muhammadu wọ́n hasad àti kéèta wọ́n adáwọ̀ta lè rasul àti ọ̀tẹ̀ kí wọ́n mi sẹ́lẹ̀ mi يوافقوهم في ظاهر ما تتجيلي جان كفلين تاني بانبا وكفرهم بالله وكفرهم الله بذلك ولو عطيه هناك شريبان ولولي الجنسين وهذه حقيقة عظيمة من مسائل التكفير ليه العمل تني كاني ليه هو إنه ورثون جمال تسنة الكفري وفيها رد على من يقول لازم جايبين فما فما لا يكفر الانسان مع ما قال وما ما فعل وما ما اتى من الكفر كفر كفر ولو صد الله ورسوله كل ابو حتى يعلم انه في قلبه موافق على هذا الشيء هذا ما يتعبد نوكاري كما كتبوا يومينك أنا أبدأ من وقيني نسأل الله العافية أنبي ربك ماذا داب من هذا الضلال كل جونا أنوي كل بصران ولوبا قالوا با يلوني إذا كنت تجد يوم ذاك أسف ولوبا ورأيه من ماتي سلك بسره إمام نافبي لقمان òní ìmẹ́mù fsb ọlọ́run kò bá ṣe dáadáa fún olúwa alábùjá ní ìsàkọ̀lẹ́ ń jẹ́ oní mọ̀ pé mọ́kànlélọ́kọ́ wà ẹnikẹ́ni tó kọ́ni sí pé mo ń takò kan ó ń pè the pastor and the imam wọ́n á mú àwọn nǹkan wá oríṣiríṣi nti Islam àti Christianity ṣe pé àjọ onímọ̀ afọ́kà Islam àti Christianity àjọ kàkàwé yẹ nti Islam fẹ́ràn Christianity bẹ́ẹ̀ mú wọ́n mú àwọn kan mẹ́jọ péré wá ọwọ́ bí káàkiri àkánù which wọ́n mú àwọn issues wá was 128 issues wọ́n ní Islam àti Christianity we agree on 120 issues àwọn ìtàkì dísà náà ni the 8 issues which means we are the same thing nǹkan kan náà ni gbogbo wọn tó jẹ wọ́n ní rọ́ ni òun ní rọ́ mo ní ìdíkẹ́lá àgbẹ̀tọ̀ láwọn àwọn kìtìkìtì àwọn kìtìkìtì lọ́gbà kìtìkìtì ìyàwó ìdílé ìyàwó àwọn kìtìkìtì àwọn kìtìkìtì nù sí àwọn kìtìkìtì gidi àwọn ní àwọn ní èsè zì náà nínú ìdí wọn sọ pé ìsìlá àgbàlú kìtìkìtì ni ìsìlá àdámọ̀ zì náà kìtìkìtì náà àdámọ̀ zì náà àwọn kìtìkìtì jẹ́ òǹgbà àwọn náà èsè zì náà ìbáàdì fi yé mi pé ndí ọ̀n tó bá lọ sóko kí ọ̀rẹ́ kan bá pàdé ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ọmọjọ́ ń bọ̀ wá sí ilé ní sí ìyàwó ọ̀rẹ́ ìsíwájú ìyàwó ọ̀rẹ́ ẹ̀ bọ̀ sí ẹ̀yìn mi tí kò mọ̀ bá máa wo ṣèfẹ̀ kí wọ́n máa ṣe rìn ó di eyín kí wọ́n ń sá fún yẹn ìdílé ọlá sàdé nílẹ̀ tó múlì náà ó ní ìsìlámù gbàkákà yàn nípa pípa àwọn tìlú gbàgbà ìsìlámù gbàkákà yàn nípa pípa ìsìlámù gbàkákà dalè àwọn kílẹ́jọ́ àwọn kẹjọ́ mú wá nìyẹn ṣe Islam àti nírárá o kò ní gbòǹgbòǹgbò láti wọ́ láti yàtọ̀ fẹ́ra wọn ìfọ́nà fọ́lọ̀ nǹkan sùn àwọn gbà fọ́lọ̀ mẹ́ta rẹ̀ kí lọ́sẹ̀ lè àgírí ìfẹ́ gbà fọ́lọ̀ ọ̀bọ̀ òbí mi àwọn gbà fọ́lọ̀ òbí mi kí lọ́sẹ̀ lè àgírí ìfẹ́ gbà fọ́lọ̀ ìṣẹ́ òun owó ọ̀sẹ̀ mẹ́wàá àwọn gbà pé ẹjá jẹ́yẹ̀ ní àwòrán ara wa so oún tó ń bá olùsẹ́jọ́ mi sun Lukman Lukman ọbẹ̀ ṣe alákàtúnṣe ló wà pẹ̀lú àwájọ́ sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfún wọ́n ní àṣà ẹ̀yìn náà yára pé ká mọ̀ lóòótọ́ ẹ̀sẹ̀ fún wọn pé méjọjọ yẹn òun gan ní gbòǹgbò láti fún òun ní ọ̀rọ̀ ìmẹ́rin gbogbo akásokùn ẹbí ìsìlẹ̀ akásọ́jú òbí wa títí dẹ́mi ká tọ́jú òbí wa àwọn olóṣèlú náà tọ́jú àwọn òbí wa àyíká ẹ̀kọ́ ni gbogbo ẹ̀ka bíi one twenty yẹn wọ́n tẹ̀ ká lọ bíi one twenty gbogbo ẹ̀yìn bíi àwọn olóṣèlú náà ti rí a kò fi wà nígbà pé ayé tó lajú ìyàkúlà lè sùn láti fi ni pé kí ọ̀rẹ́ pẹ̀lú ìyàwó bá wà tí ìlú bákan bá wà nílé pẹ̀lú ìyàwó ẹ̀ lọ́jọ́ kó nínú ilé ọ̀rẹ́ bá dé ẹgbẹ́ bá dídú wá wọlé ìyàwó rẹ̀ dìde yóò wọnú yẹ̀wò lọ yóò wọnú yàrá lọ ọ̀rẹ́ yẹn ẹbí ọkùnrin jókòó níbi yáyàwó yẹn jókòó sí ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin ọkọ ìyàwó yẹn ní àpàdà jókòó níbi tí ìyàwó yẹn jókòó ìyàwó rẹ̀ jókòó sí ọ̀rẹ́ lóbi àwọn àjókòó níbi jókòó sí ojú ọjọ́ ń gbà pé ooru obìnrin yẹn wọ́n mẹ́sẹ̀ ó sì wà lórí àga yẹn ayé ló bá ìjà ní ìsẹ́gbẹ́ ẹ̀mà dìmọ́ yàwó yàwó ẹ̀mà rẹ̀ pé kékeré kan ẹ̀ẹ́ civilization ayé lẹ́kọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ dẹ́rù rẹ̀ pẹ́tẹ́ wọn kóòtù pẹ́tẹ́ wọn kaba ìdájẹ́ ìjà tó tọrọ ẹsẹ̀ rí abẹ́ta yẹn lọ́rí ìdájẹ́ ìjà tó tọrọ fa ìgbẹ́ náà lámà fa tọrọ náà ọlọ́run sànù wa ọmọ yàrá mi ní Islam ẹni pé àti kìtẹ́ńtì àtàwọn olóòṣà àti Islam gbogbo àwọn kásídáadáa kátọ́jú àlejò kásíkà mọ́tò jìnnà gbogbo la fara mọ́ àmọ́ ibi ká ti yapa náà ni ọ̀rọ̀ nípa kí ni ìmánì oyiwa and that's the most important thing life foundation ilé ò dúró email ẹ̀dẹ̀ ni asas òun ni aslo foundation ó di yé wa fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé jẹ́ pé ìjọsílẹ̀ ni wa kíkẹ́ ẹ̀kọ́ ni wa o kíkẹ́ ẹ̀kọ́ ni wa ọjọ́ tí wọn kẹfìrí làwà ọjọ́ tàwa náà kẹfìrí làwà náà ṣé pé kẹfìrí ṣé pé wọn kẹfìrí mú abínú ara o kò sí nínú rẹ̀ kẹfìrí mi ní kẹfìrí mi ní bínú kí mo ya kẹfìrí mi tó gbé lọ́wọ́ kí ẹ tó ń gba unbelief àbí unbeliever mo in believe. Do mo ń believe? gbọ́dọ̀ wọn bá bí ma mi ò belief gbọ́dọ̀ wọn bá bí I believe I disbelieve in what he believe in àbí ẹ̀kọ́ yìí ó belief gbọ́dọ̀ wọn bá mẹ́ta lọ kan mẹ́ta lọ lọ́wọ́ bá ìgbà kó ọ̀kan so ní ọlọ́wọ́ bá so I don't believe ṣíkọ̀ tiẹ̀ ìṣèlú lè bi ṣíkọ̀ tèmi náà wọn ò gbà kọ́lọ̀ kan so ni ìṣèlú lè bi náà ó di yẹ wa ìṣèlú ìjà ni àkíyèsí ìjà kò gbọ́dọ̀ kọjá lọ́wọ́ àtọ́ọ̀lù kí sábà tó bí kékeré wà bí nínú a láì jẹ́ kí sọ́lọ́ lọ kí sẹ́yìn sẹ́lẹ̀ ní ìsìn mùsùlùmí àdá ṣùgbọ́n kí lọ́wọ́ wí láìkìrá fi dín kí wọ́n yẹn náà rọ́ṣùlùmí ẹ̀lẹ́gẹ́ ọmọ yẹn yẹ kúrò bí tààgò làbúdà àti kúrò bí tààgò ó ní yẹ wa láì jẹ́ kí sọ́lọ́ lọ kí sẹ́yìn sẹ́lẹ̀ mùsùlùmí bí kọ́mọ́ sáfọ̀rọ̀ yẹ wọ́n lọ́ba sáà